ṣàánú mi olúwa mi jẹ́ kí n pàdé àánú rẹ ṣàánú mi olúwa mi fi mí ṣe kòńgẹ́ òré rẹ wàhálà ṣéwù mi tí mo gbà fún ṣéwù Jélánì. ó lágbára bíbélì sọ wípé ẹni tí wọ́n bá nípa fún láti ṣèrànlọ́wọ́ fún òun náà lọ́mọnìkejì rẹ̀ tọ́jú rẹ̀ kó o dẹ̀ ràn lọ́wọ́ mo dẹ̀ ní nígbàgbọ́ náà wípé bí bíbélì sì sọ náà ni alukuran bẹ́ẹ̀ náà ló ṣe sọ wípé ẹni tí ó bá nípa fún láti ṣèrànlọ́wọ́ náà lọ́mọ ìyá rẹ̀ náà ni ẹnì kejì rẹ̀ nígbà tí tẹlifíṣàn a wà ní ìlú Ìlọrin ní ọjọ́ ti tòní ṣùgbọ́n Yorùbá sọ wípé ẹnu oníkàn láti ń gbọ́ pọ́n ẹ rọra mà ẹ bá mi dárúkọ yín fún ọmọ Nàìjíríà tó ń wò yìí. orúkọ mi ni Rizikat Abdulaziz ní àdúgbò wa ní àyégbà mi ní ìlú Ìlọrin. ó dáa ẹ ṣeun mọ̀mọ́ wa ẹ níbi láftà ọdún kínní kan lu orí social media nípa yín mà kí lè lè bá wa sọ lórí nǹkan tó ṣẹlẹ̀ yìí fún gbogbo ọmọ nàìjíríà. Hmm. nǹkan tí mo rí bẹ́ẹ̀ ni pé nípa blue eyes tí mo ní tí àwọn ọmọ mi náà sì ní nǹkan tí mo ní tí mo rí lára rẹ̀ ni pé ìgbà tí mo wà ní primary school àwọn òbí mi ní láti àwọn ọ̀gá mi ní láti pe àwọn òbí mi pé ṣé wọ́n lè ràn wọ́n lọ́wọ́ láti pé kán bá wọn gbé ọmọ yìí lọ sí hospital kí wọ́n mọ̀ bá pe àwọn ẹlẹ́jọ́ torí blue eyes tí mo ní. àwọn òbí mi náà sì mú mi lọ sí general even lọ́jọ́ yẹn wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ test fún mi wọ́n lè sọ pé kò sí kankan tó ṣe mí lójú pé wọ́n wà okay bí àwọn dókítà ṣe láìkí ojú yìí tó mo gba ọ̀pọ̀lọpọ̀ gift wálé lọ́jọ́ yẹn nígbà tí ó di pé mo pàdé ọkọ mi tórúkọ rẹ̀ ń jẹ́ Abdulwasi ọmọ dada tèmi àti ẹ̀ ń fẹ́ra wa lóòótọ́ abára wa lò pẹ̀lú ìfẹ́ bọ̀ ìgbà tó yá tó di pé mo lóyún àkọ́bí mi àtìgbà náà ló ti bẹ̀rẹ̀ tó ti change tí ó ti ṣe dáadáa mọ́ títí tí mo fi bímọ náà ìgbà tí mo bímọ náà tán ọ̀dọ̀ wa ni mo wà even ìgbà tí mo ti wà ní ọlọ́mọge mo fìgbà kan kọ́ṣẹ́ chemist rí tó jẹ́ pé mo ti ṣí ṣọ́ọ̀bù gan táwọn òbí mi ti ṣí ṣọ́ọ̀bù fún mi kó tó di pé mo bímọ nígbà mo wà lọ́lọ́mọge bọ́ ìgbà tó di pé mo dọ́dọ̀ ẹ̀ níbi àjẹ́ àmù kò sí nǹkan kan mọ́ ìrìn nǹkan kan tà ń ṣọ́ọ̀bù mọ́ tó fi di pé mo ìgbà tí mò ń gbé first mọ̀ mi lọ́wọ́ torúkọ rẹ̀ ń jẹ́ Kaosara ìgbà tí mo fi ń gbé e lọ́wọ́ mo rí i pé kò ṣe dáadáa ìgbà tó dìgbà kan mo fìgbà kan lọ sí Ìbàdàn nílùú yàyà mi kò tún jẹ́ ń gbádùn ibi tí mo wà ẹ̀bẹ̀ ní ń bẹ̀ mí tí ń pè mí lọ́tún lọ́sí tí ò jẹ́ ń gbádùn títí táwọn òbí mi náà sì ń pè mí pé kọ́rọ̀ ìjà àwọn gbádùn lé wọ́n ń bẹ àwọn ni bó bá ṣe ṣe tó tún mú mi dèrò ìlọrin padà mo dé ìlọrin náà tán mo lóyún àwọn ìbejì àtìgbà tí mo tún ti lóyún àwọn ìbejì ètò ń ṣeré dèrèdè náà ni títí tí mo fi bí àwọn ọmọ náà ìgbà tí mo bímọ náà tán mo bí ọkùnrin táyé orí tí ojú rẹ̀ sì jẹ́ black and white mo bí obìnrin tójú rẹ̀ náà tún jọmọ́ tèmi bákan náà tó ní blue eyes bí mo ṣe rí i pé látìgbà tí mo ti bí àwọn ọmọ yìí mo rí i pé ìwà rẹ̀ tiẹ̀ tún wá lágbára sí i débi pé mo rí i pé àwọn òbí rẹ̀ gan gbìn sí lẹ́mìí pé òbí àkọ́bí ojú rẹ̀ rí báyìí òbí ẹlẹ́ẹ̀kejì ojú rẹ̀ rí báyìí ṣé gbogbo àwọn ọmọ tí wọ́n mọ̀ bí lọ ṣé bí wọ́n ṣe mọ̀ rí nìyí tí wò ríro ojú tiẹ̀ bí òun wá ń bí àwọn ọmọ ojú wọn jẹ́ blue mo sì wá rí i pé òun gan alára fún lára rẹ̀ ní gbogbo ìgbà ọ̀hún ó lè lọ láàrin ọ̀sẹ̀ kan kó mọ̀ wálé ìgbà tí ó wálé ó lè jóòrù ni ó wọlé kò sóúnjẹ kò sí kan débi pé kódà èyí tó jẹ́ first born mi mo padà gbé wá sọ́dọ̀ àwọn màmá mi nù pé nígbà tí ò sí jíjẹ tí ò sí mọ̀mù èyí tó wá jẹ́ èyí tí mò ń gbé lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni wọ́n máa ń gbé wá sọ́dọ̀ wa láti kí wá jẹun ọ̀pọ̀lọpọ̀ ìgbà ọ̀dọ̀ àwọn màmá mi mo ti máa ń jẹun still even ó bá débi pé wọ́n dájọ́ ọmọ nílé wọn tán fẹ́ kó àwọn ọmọ wa wàláhì wú gbọ́ lẹ́nu ọkọ mi pé àwọn kò mọ nínú ilé mo wú gbọ́n ta ni báwo ni mo ṣe gbọ́ mo ní àbúrò kan ó lọ́kọ nílé òkúta gidi mo lábúrò kan ó lọ́kọ ní dàdá ń bẹ̀rùn èyí tó lọ́kọ nílé òkúta gidi wá ń kó mọ lọ́jọ́ yìí èmi àtèyí tó wá lọ́kọ ní dàdá àwa jọ lọ síbi kó mọ rẹ̀ wọ́n wá pè mí sáàrin pé ṣé mo wá ṣe dà mo wá fẹ́ kó mọ ìsàn kankan fáwọn táwọn bá gbọ́ lẹ́nu abákására ṣe èmi ò ní wí nǹkan mo ní à ọmọ wo wọn ní sẹ́sọ̀ pé ẹ̀ẹ́dájọ́ ọmọ èmi ò mọ ọjọ́ ọmọ tẹ́ ẹ dá o ò kó mọ wọn bá ní táwọn pé wọ́n wá sọ́dọ̀ táwọn wọ́n wá sọ apá wọn kó mọ èyí tí ń kó ọmọ náà sọ pé kódò wá sọ́dọ̀ mo délé ni mo ní láti pè é pé à bàbá alágbájá ṣé pé ẹ fẹ́ kó mọ ẹ sọ kankan fún mi ẹ̀bẹ̀ mi ni mo bí àwọn ọmọ yìí kò ní ráyè gbọ́ tèmi títí tá a fi kó ọmọ náà kò sọ̀rọ̀ láàrin mi àti ẹ̀ kò sí ìjòkó bá sọ̀rọ̀ pé n tá a ṣe lórí àwọn ọmọ yìí ni kò sí yóò fárígá yóò jáde ní ẹni àwọn kò ní bá mi sọ anything títí tá a fi kó ọmọ náà ìgbà tí mo kó ọmọ náà tán làwọn òbí mi ní láti pè mí pé kí ló ṣẹlẹ̀ kí ló kù ìwọ ni lórí bó ṣe rí yìí àwọn ọmọ kan tí òun dúró ṣe níbẹ̀ òun o tó fi di pé mo kúrò lọ́dọ̀ rẹ̀ nǹkan tí mo rí lẹ́yìn ìgbà náà ni pé láfṣà one month tí mo kúrò àwọn òbí rẹ̀ wá right wọ́n wá sọ́dọ̀ wa wíwá tán wá wọ́n bá màmí ìgbà tán bá màmí wọ́n ń sọ pé kí ni nǹkan táwọn ó ṣe àwọn bá àwọn ò rí ń lé nǹkan kan àwọn ọmọ tó ṣẹlẹ̀ màámi ní láti sọ fún wọn pé ah, ọ̀rọ̀ yóò sí lọ́wọ́ àwọn ẹ jẹ́ kí ọba rẹ̀ dé àwọn ó jíṣẹ́ bọ̀ tó bá yá kẹ́ padà wá látìgbà náà rí wọn títí ẹ̀yìn ìgbà ọ̀hún àwọn òbí mi tún rán ni lọ sọ́dọ̀ wọn pé kán bá wọn pe bàbá rẹ̀ wá pé kán yọjú sáwọn anybody ò yọjú ààrẹ nìkankan látọ̀dọ̀ wọn títí tó fi dèní. lẹ́yìn ìgbà tí mo kúrò lọ́yìn ilé ọkọ mi ilé àwọn òbí mi ni mo darí sí o àwọn òbí mi ló gbé bá ṣe ń jẹ bá ṣe ń mu o even ọmọ mi tó ti ń pé five years lọ kò tí ì lọ sí any school kankan ó dé o by the grace of God nǹkan tí mo rí bẹ́ẹ̀ ni pé nídàkọ̀kan ìmọ̀ ń wá yóò lóun wá wà wọ́n mọ́ lágbà tèmi ti kú ọ̀nbẹ kò wá kó dẹ̀yìn wo pé báwo lòun ó ṣe parí nǹkan tó ṣẹlẹ̀ láàrin wa náà bọ̀ ìmọ̀ wá nídàkọ̀kan tó bá wù ú á bíi cheese ball fáwọn ọmọ á bíi bọ̀bọ̀ fáwọn ọmọ tí ó wàá wò wọ́n nígbà tó bá wá tán bá pè nípa skul ọ̀rọ̀ ọmọ yìí pé gbogbo àwọn tó jọ jẹ́gbẹ́ ládùúgbò kò séyìí tí ò ti wọ skul kàkà tí èèfún wọn lé sí yóò kìkì machine rẹ̀ padà yín lọ́nu ó dẹ́ wù mí tọ́lọ́n bá bò mí láṣìírí tọ́lọ́n bá fún mi nípa tó fún mi lágbára kọ́lọ́n bá mi tọ́ àwọn ọmọ mọ́ kọ́lọ́n ní bá ní tọ́ mọ́ ó wù mí káwọn ọmọ mi kàwé kan sóríire. ẹ ṣeun mọ̀mọ́ wa ẹ a gbọ́ pé ẹ bí ìbejì ìkejì rẹ̀ wá dà. ìkejì ò sí mọ́. Hmm, báwo ló ṣe ṣẹlẹ̀ tí ìkejì ò fi sí. a àkọlé ọlọ́run nìyẹn torí after three months ní kejì padà. ṣé kò sí fún lóògùn ni àbí ẹ gbé lọ ilé ìwòsàn àbí kò sóúnjẹ tó fẹ́ jẹ. Hmm ẹ gbogbo ẹ jùlọ àkọlé Ọlọ́run náà ni. ẹ kí wàá lè fẹ́ jẹ́ kí ìjọba àti aládàáni kí lè fẹ́ kí wọ́n ṣe fún yín. Hmm, lálórí àwọn ọmọ mi torí èyí tí ó jẹ́ first born mi ó ti ń pé five years sí lọ wàláì even wo ti wù mí kó ti wọ school tipẹ́ bọ̀ kò sí agbára ó dẹ̀ wù mí kí ìjọba àwọn ọmọ Nàìjíríà rere kan ṣàánú mi lórí àwọn ọmọ yìí kí wọ́n kàwé kan yanjú torí níwọ̀nba tí ọlọ́run fáwọn òbí mi lágbára wọ́n rán èmi náà wọ kò tó èmi gan torí secondary school tí mo ní mo kà gan mi ò ní rìsọ́ọ̀tì lọ́wọ́ bí mo ṣe wà yìí níwọ̀nba mo lè kà bọ́ mi lè speak bí mo ṣe wà yìí ó dẹ̀ wù mí káwọn ọmọ mi yàn kan yanjú lójú ẹ̀mí mi. ó dà ẹ ṣe ohun mọ́mọ́ wa ẹ bí ojú yìí ṣe wà ẹ ṣé ẹ lè fi ríran dáadáa ẹ lè fi kàwé. ah inshallah even ìgbà tí mo wọ secondary school wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ tẹ́sì kan fún mi pé kí n di ojú ẹ̀gbẹ́ kan kí wọ́n máa fojú ẹ̀gbẹ́ kan rí nà pé bóyá màá rí nà ka ìwé yẹn bí ráìtì wọn ṣe wẹ́ tó lọ́kànkan wọ́n ní kí n máa kà á wọ́n rò pé bí àmì ní rí kà mo rí nà clear kò sí nǹkan kan tó sojú mi látìgbà tán ti bí mi wọ́n gbé mi kórè hospital rí pójú yín dààmú mi níwọ̀n ọba tọ́lọ̀ fún mi kà mo lè kà mo dẹ̀ rí mo wà sọ pé àwọn ọmọ mi náà rí nà torí ojú ò dààmú wọn rí kí wọ́n gbé wọn lọ síwítù rí lágbà tí mo ti bí wọn. ó dà ẹ ṣeun ẹ ṣé bẹ́ẹ̀ ti wá wà ní ìbíbí tí ẹ bá rọ ọmọ nàìjíríà kan tó wípé kẹ́yìn náà padà sí iléèwé àbí kí wọ́n sí ṣọ́ọ̀bù fún yín báwo ló ṣe máa rí lára yín mà. nǹkan tó wù mí ni pé kọ́nà kó gbàdúrà wa o tí mo bá rẹ́ni tó lè ṣí ṣọ́ọ̀bù fún mi tí ó rọ̀ mí lọ́rùn ni mo nídìí káwọn ọmọ mi kàwé ni ló kù fún mi báyìí o. ẹ rí i pé ọ̀rọ̀ ọlọ́run ó pé ẹ̀yin náà rí wọ́n ní pé kò sí nǹkan tí àwọn ò lè fi ojú àwọn tí àwọn ò lè fi rí pé àwọn dẹ̀ lè fi kàwé dáadáa ẹ wo hmm, ó lágbára o ẹ dákun ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yọ́ ọmọ nàìjíríà tí ẹ ń wò wá gómìnà wa ní ìpínlẹ̀ kwara abdulrahman abrazak ẹ dákun ẹ jọ̀wọ́ ẹ bá wa ràn wọ́n lọ́wọ́ ẹ̀yin náà ẹ wo àwọn ọmọ wọn ẹ rí i pé tó a rí i pé ìtọ́jú wà dáadáa ni táyé ò ní padà kẹ́hìndé nì ẹ ti rí báyìí ẹ kẹ́hìndé nì táyé ti kí ni táyé ti padà ẹ dákun ẹ bá mi ràn wọ́n lọ́wọ́ ẹ jọ ẹ̀yin tí ẹ jẹ́ aládàáni náà ẹ dákun ẹ bá mi ràn wọ́n lọ́wọ́ ẹ yẹ ká wa padà sí ọ̀dọ̀ abiyamọ dáadáa ìyáàfin. E, folúkẹ́ abdulrahman abrazak ìyá dáadáa ni eh, first lady wa nípínlẹ̀ kwara ẹ dákun ẹ bá mi ràn wọ́n lọ́wọ́ ẹ bẹ́ẹ̀ ṣe ran àwọn ará àṣáájú lọ́wọ́ ẹ ran àwọn ilé náà ẹ dákun ẹ bá wa ràn wọ́n lọ́wọ́ nǹkan tí lè ṣe nígbà tí tí a lè ṣe láti fi ràn wọ́n lọ́wọ́ òun làwa náà ṣe kíni òun làwa náà ń ṣe yìí ẹ dákun ẹ mà tíyàwó gọ́vnà tán bá pè yín ṣé ẹ máa lọ rí wọn. màá lọ tán bá pè mí kán jọ̀ọ́ kán ràn mí lọ́wọ́ lálórí àwọn ọmọ mi kán lè kàwé kán yàn kán yanjú. ó dà ẹ ṣeun mọ fún àwọn tó ń wò wá tán fẹ́ ràn yín lọ́wọ́ ẹ bá mi pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín. zero nine zero thirty three seventy nine seven hundred six. ẹ bá mi pè lẹ́ẹ̀kan sí i. zero nine zero thirty three seventy nine seven hundred six ó náà ni ẹ ti gbọ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn náà ni wọ́n ti pè yẹn ẹ náà ló wà ní abẹ́ amóhùnmáwòrán yìí yẹn ẹ tún wá gbọ́ o yìí tẹ́ fẹ́ ràn wọ́n lọ́wọ́ account number wọn òun náà ló wà ní ẹgbẹ́ rẹ̀ yẹn ẹ dákun ẹ gbọ́ mi kò sí nǹkan kò sí nǹkan tó kéré kò rẹ̀ sí nǹkan tó pọ̀ jù gbọ́ mi wọ́n lè máa wọ pé mi ò lówó mi ò ṣe kíní kan tó bá ṣe one thousand kó ṣe two thousand kó jẹ́ hundred thousand kó jẹ́ one million kò sí iye tẹ́ ẹ̀ fi lè ràn wọ́n lọ́wọ́ ẹ ràn wọ́n lọ́wọ́ ẹ ti ẹ̀ wo títọ́ ọmọ kékeré ẹ ràn wọ́n lọ́wọ́ káwọn náà yàn káwọn ọmọ yẹn náà yàn kí wọ́n ṣe kí ni kí wọ́n yanjú ẹ abẹ̀ yín ẹ dákun ẹ bá wa ẹ bá wa ràn wọ́n lọ́wọ́ ẹ kó mọ́ dàbí wípé àwa nìkan ńlá wa ń bí ẹ yẹ ká gbọ́ nǹkan tí àwọn èèyàn tí wọ́n máa sọ nípa wọn náà ká fi mọ irú èèyàn táwọn náà ṣe kíni tí wọ́n jẹ́ ẹ má gbé kúrò iléeṣẹ́ nígbà tí tẹlifíṣàn tó ń gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ yorùbá ẹ lárugẹ. orúkọ mi ni Àlàbí Rukaya Tóyìndàmọ́lá. ẹ ra mọ ẹ níbo la wà lọ́jọ́ títù ní. a wà ní ìlú Ìlọrin ní ayégbèmí lálágbàdo. ẹ àwọn kinní kan ń jà rìnrìn lórí social media ẹ báwo ló ṣe jẹ mọ́. nǹkan tó ṣẹlẹ̀ ni pé èmi wá sí ìlú Ìlọrin fún ọdún iléyà so ìgbà tá a ṣe bá a ṣe kírun tán mo kọ̀ wọ̀nyí mo dẹ̀ rọ́mọ náà so bí mo ṣe wá gbé tí mo ya picture pẹ̀lú ẹ̀ mo ti ń post ẹ̀ sórí whatsapp so àwọn ọ̀rẹ́ mi kan wọ́n ṣàǹfihàn ah, kí ta lọ́mọdé yìí so ibi tí mo ti ń gbé ṣá mo ṣàgbọ́ táwọn kan ṣàǹsán pé ah, ọmọ tó jọ àjẹ́ yìí kíníkan kíníkan òun nìyàn kan wá pè mí sẹ́gbẹ̀ẹ́ pé ah, pé nítorí ẹ̀gan làwọn bàbá wọn ò ṣe gbà wọ́n pé kò dẹ̀ tọ́jú wọn. Hmm. ojú ẹgbẹ́ yìí fi wá kọ right of yẹn nìyẹn tí ẹ bẹ́ẹ̀ni. ṣùgbọ́n kí àmọ̀ràn wo lè wá fẹ́ gba ọgbọ́ ọmọ nàìjíríà tó wọ̀ wá. Ah, mo fẹ́ gbà wọ́n mọ̀ràn pé kí wọ́n jọ kí wọ́n help wọn nítorí situation tí mo ti bá wọn kò wá òkè fọmọdé rárá and àwọn ọmọ yẹn wọn lọ sí school no proper care in fact financially they are not buoyant so káwọn ọmọ nàìjíríà kọjọ kán bá wa ràn wọ́n lọ́wọ́. orúkọ mi ni alábírúkà yàtọ̀ yín èmi ni yábàdàn látàyè gbà mí ìyá àbàdàn láti ayégbàmù ọ̀dà mm. ẹ ṣeun mọ̀mọ́ wa báwo lẹ ṣe jẹ́ sí ìyá àbèjì. èmi gangan ni mo bí. ẹ̀yin gangan lẹ bí wọn. bẹ́ẹ̀. ọ̀dà kí wàá lè bá a sọ nípa àwọn mọ̀mọ́. kò sí nǹkan tí mo lè sọ ọ́n bẹ̀ lẹ́yìn pé bí mo ṣe gbà bí nìyẹn kò sí nǹkan kan lóyún ìgbà tí mo bí gan ní aláwọ̀ ni mo bí sí wọ́n ní discount jẹ́ ní takatara àwọn dókítà tó gbẹ̀bí fún mi ní what is the meaning of congenital cataract wọ́n ní sọ́ọ́rí àwọn máa rí fáàmì lọ chichen hospital láti lọ rèé confam tí ó bá ń ṣẹlẹ̀ gbàtà àdẹ̀ débẹ̀ àwọn chichen hospital táwọn tán tọ́sí lójú tán tọ́sí wọn ni kò sí nǹkan lẹ́yìn jù ẹ̀ débi wípé ngbò tún já a tún lọ again torí tá a bá gbé dé private hospital wọn ò ní tọ́jú ẹ̀ tó bá rẹ̀ mú ní tí àwọn bá tọ́jú ẹ̀ tí wọ́n bá yẹ mọ̀ pé hospital kan làwọn ti tọ́jú ẹ̀ wọ́n ti ṣe kí wọ́n ti lé iṣẹ́ àwọn so pé a lè tọ́jú ẹ̀ ní ọ̀dọ̀ àwọn pé tó bá ti rẹ̀ general la máa ń gbé lọ tàbá dẹ̀ ti débẹ̀ wọ́n tàn náà sí lójú wọn sí wẹ̀ ah, àwọn jẹ́nẹ́rà wa ń pé gẹ́ẹ̀ obìnrin kan wá lóyún lára àwọn ìyàwó dókítà yẹn wọ́n sábà ní kó wá wo ọmọ yìí dáadáa pẹ̀lú ọmọ ojú ọmọ yìí ni kí ó bí o torí àyà ń já wa torí ìsọkúsọ táwọn èèyàn ń sọ pé ah, ìlú èbúlé ti máa gba gíláàsì kíní èmi awágùn onífẹ̀ẹ́ mi balẹ̀ nígbà tá a bí pẹ̀lú ah, rest of mind ẹ̀rù ń bà wá wípé nígbà wọn nílò ìbò ni ó ti gba gíláàsì ẹ̀ sẹ́bà bẹ́ẹ̀ lówó dáadáa sọ́nbí yẹn lówó ṣóṣe kínní ṣóṣe kínní tó ń gbò yá tó di pé adé hospital yẹn ti ń sọ wípé irú ojú ni kò bí ojú ìwú àwọn kankan gbà o ẹ̀mí wa ń balẹ̀ díẹ̀díẹ̀ nígbà yẹn títí títí tẹ̀lé pé ó fi ó fi dàgbà n kò dàgbà tó bẹ̀rẹ̀ skul wọ́n ní láti pè wá ní skul pé ojú ẹ̀ kankan torí private ni public lọ lọ so pé ojú ọmọ yẹn kankan làwọn fẹ́ kí ara wọn lọ́wọ́ pé tá a bá gbà kí àwọn ṣọpẹ́ sàmì kò sí nǹkan tó ṣe lójú mo ṣe gbà bí nìyẹn wọ́n sá fún ní àwọn nǹkan lákàwé lákàwé so wọ́n sá rí i pé ojú ẹ̀ tún clear ó fẹ́ clear ju àwọn tí ó jẹ́ olójú dúdú yẹn lọ àbáfikún ni mo ṣe gbà bí ni tó bá dẹ̀ tirẹ̀ tí mo bá lọ sí agbágbé lọ sí bẹ́ẹ̀ gbẹ̀gẹ̀ báwọn wọ́n máa ń kọ oògùn kan fún wa bí oògùn àwọn India báyìí ní forty five naira la máa ń ra oògùn yẹn lọ́dún náà bó ṣe ó wọ́n ní pẹ̀lú bí ẹ̀ta ìgbà ṣe rí gbà yẹn àwọn forty five naira lè máa ń ra oògùn yẹn tí mo máa ń kàn sí lójú mo bá sì kàn sí lójú bàtí nínú àwọn ọmọ ọmọ táwọn náà bí bójú wọn sí. ìgbà tó bí first born bójú rẹ̀ ṣe dínú second born tó bí ìbejì ni àmọ́ táyé ojú tiwa yìí lòún gbé wá. ló gbé wá ẹ òun ti kú. òun ti padà padà ẹ bóyá ṣàgbé àgbàlagbà lẹ́yìn ẹ nípa ọkọ wọn kí lẹ́yìn fẹ́ sọ pẹ̀lú. <laughs> gbogbo nǹkan pẹ̀lú bọ́lọ̀ ń bá ṣe pé yóò rí ṣe bá mi ọ̀rọ̀ ọkọ ẹ̀ kéèyàn ò fi tì síbì kan ohun tí àwa fi ń ṣe ni pé àwa náà bọ́kùnrin àtẹ̀bóbìnrin kò ń ṣe pé ó wọ̀ ló pàṣà ó yan kì í ṣe pé bọ́yá àbí wọ́n ríra wọn ìra wọn kọ́ so ó fẹ́ nílé pẹ̀lú alátọ̀nà ni bọ̀ látìgbà tí oyún ti dà wọ́n pọ̀ dé kò sí tọ́jú mọ́ àwa là ń tọ́jú ẹ̀ títí ó fi fi first born yẹn ìgbà tó bí first born yẹn wọn ò take responsibility tó yẹ kí wọ́n ṣe wọ́n sísá so àwa la tẹ̀ka ntọ́ yẹ kí kí wa ṣe lérí ọmọ títí títí gbọ́ wá di wípé kọ́mọ̀ fi máa ronú tí àwọn àbúrò rẹ̀ fẹ́ so igi so mo ní kó lọ sí Ìbàdàn lọ́dọ̀ ọmọ mi rìn kó lọ rí tọ́jú wọn gbà tó dé ẹ̀yá tó di pọ́ ọmọ yẹn wọ́n bífọ́ ọkọ ọmọ yẹn tó wọ́n ó ti wá ń bẹ̀bẹ̀ ó ti yẹn ẹlẹ́bẹ̀ padà ó ti wá ń bẹ̀bẹ̀ ẹ̀yà ayé wọn ọ̀run wọn kẹ́nìkẹ́nì kan ti wá ń bẹ̀bẹ̀ tí wọ́n ń ṣe tí wọ́n mọ̀ ń sunkún so if not mọ́ ọmọ mi ò fẹ́ fi kalẹ̀ ńgbà yẹn pé ah ọkùnrin tó ṣe báyìí nígbà tó bí fọwọ́ tó bí màkọ́ bí kí ni ẹ rò pé kò ní ṣe nígbà tí ọba ya so àfẹ́ wọn ò fẹ́ fi ilẹ̀ musa ni à èmi ò fẹ́ kọ́ mọ́mọ́ bímọ káàkiri nígbà tó ti ronú pìwàdà pé òun ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ so kọ́ mọ́mọ́ bọ̀ wálé ló fi di pé ó délẹ̀ ìpadà ó dẹ̀ délẹ̀ ìpadà nìyẹn wọn ó kó lọ sí ọ̀dọ̀ ẹ̀ tọ́rọ̀ rẹ̀ wá ló wà tẹ́lẹ̀ gbà tó kó lọ sọ́dọ̀ ẹ̀ kò pẹ́ ó lóyún gbà tó lóyún ìbejì ó bímọ ó bí àwọn ìbejì sí inú ilé ni ó bí wọn sí bó ṣe di pé látìgbà tó tún ti bí wọn tán kò tún ṣètọ́jú mọ́ títí títí tí bá a ṣe wá ń gbà ń rí ọmọ wa kò dùn mọ́ wa àwa pè níjọ́ kan ọmọ yìí kódà báwa bá ń gbé nǹkan fún tá à ń gbóyin fún kò lè dàbí títí dùnnú títí ẹ̀ mọ́ tẹ́kì ààrẹ ẹjọ́ mọ́ sọ̀rọ̀ pọ́ngbà tó ní ọ̀rọ̀ ìpa àwọn pọ̀ ẹni kankan gbà ó ó ní bọ́bá lè fi ń pa òun pa náà nìyẹn bọ́bá sì ń rù ti ń gbẹ òun lé ọmọ torí ti fi ń rù ti fi ń gbẹ tó bá ṣe pé léyìí nìní ọmọ ti wá wúlò fún wa àtìgbà yẹn la mú un sí ọ̀dọ̀ tá a ti ń tẹ̀kẹ́ rẹ̀ pẹ̀lú àwọn ọmọ ìgbà tó dẹ̀ ya èyí ọ̀hún yẹn gbogbo àwọn ọ̀rọ̀ rẹ̀ wọ́n lọ wọ́n wọ skul a pè é pé tọ̀ ọmọ yìí náà ti tó wọ skul kò dá wa lóhùn so àwa ò ní kankan if not tẹ bá lọ rẹ ọmọ yóò sọ fún mi pé ọlọ́run tọ ọlọ́run jọ gbádùn àdẹ́nbáyé àwọn ó ṣe ẹ gbé lọ welfare ẹ gbé lọ sí pé kínní tó o àwa kan sáà ń fi ṣírò ara wa wò pé ah, dédé tó wù ú tó lòun ṣe yẹn ọlọ́run náà tí yóò bá jẹ̀yàn gbé ọlọ́run ó tù sí dáadáa tiẹ̀ fún àwa náà àṣà ń tẹ̀kẹ́ ọ̀hún mú papọ̀. ọ̀dà ẹ ṣeun ẹ ẹ ẹ̀yin náà bá wa bẹ àwọn ọmọ nàìjíríà kí wọ́n síjú àánú kí wọ́n síjú àánú àbí kílẹ̀ yìí fì tẹ̀ rò gbéjọba tẹ̀ látọwọ́ ìjọba ló kí wọ́n ṣe ah, ọlọ́run ọba láàánú jùlọ kó kó sànù normally náà ọmọ yìí kàn rí àwọn ọmọ yẹn ó gbé wọn nígbà tán jọ kírun ní lady yìí ó wá gbé wọn mọ́ra mo rò pé ó ṣáà ń ó ṣáà nífẹ̀ẹ́ wọn dáadáa so bóyá àwọn èèyàn sáwà tó ń lọ rè bá pé àwọn ọmọ bá àwọn ọmọ tí wọ́n rí bí ẹyẹ tí wọ́n rí bí àjẹ yẹn kankan kí ló dé tí o fi ń gbé wọn kankan gbà wọn òun láìkí wọn ni àwọn ọmọ tó ṣe pé torí ojú yìí ni bàbá àwọn ti ya ni wọ́n fi kọ̀yà àti bàbá àwọn kalẹ̀ so tòun àwa blame ẹ̀ pé ah, kí ló dé tó fi gbé ọ̀rọ̀ yìí sí orí nǹkan báyìí kankan gbà ni ó ní tóun ah, gbọ́ ládùúgbò so ló jẹ́ kí òun ọ̀rọ̀ yìí gangan ta ló sọ history ọ̀rọ̀ yìí gangan fún ẹ torí kò gbọ́ lẹ́nu mi kò dẹ̀ gbọ́ lẹ́nu ọmọ tí nǹkan yìí ṣẹlẹ̀ sí ó ní àdúgbò lòun ti gbọ́. ọ̀rọ̀ rẹ̀ ti gbọ́ láti ẹnu ìyá wa yẹn ẹ wòran nǹkan tí àwọn olówó mi tí wọ́n ń travel fún tí wọ́n lọ ń ṣe ojú ojú yẹn <laughs> kì í ṣe pé ojú àjẹ́ ọlọ́mọge míì ń láì pé kí ojú yẹn kó jẹ́ ojú òun ojú tó yẹ pé wọ́n lọ fi owó owó iyebíye ni wọ́n lọ fi wá òun ni ọlọ́run wá fún èèyàn kan lọ́fẹ̀ẹ́ lófò tó wọ́n tún wá fi ta àwọn ọmọ tiẹ̀ náà ló fi wá ta lọ làwọn kan wá ní àjẹni kìnnì kan ni oṣó ni emèrè ni ah! <laughs> ojú dáadáa òun ni ẹ wo kí mo sọ lọ́wọ́ náà ni babọ́kọ́ fi babọ́kọ́ ló gbin ọ̀rọ̀ yìí sí ọkọ ẹ̀ gangan lẹ́mì hmm. torí kìí ṣe pé wọn ò nífẹ̀ẹ́ ara wọn bọ̀ babọ́kọ́ wá ní torí ẹ̀nì ìjà wọn gbà wọn mọ́ ẹ̀ so sórí ojú ìní ọmọ bí lọ èyí ah. tó kí ọkọ kọ̀yìn sí tí wọn fi bá aṣọ ọ̀rọ̀mọ́yìn tán tí ó fi di pé kò fi fún lóúnjẹ kò fi everything fún wọn tí ò fi tọ́jú àwọn ọmọ ẹ̀ mọ́. àǹtí báwo lẹ ṣe láìkejì ẹ sí. Ah, mo like ẹ nítorí ní èkó tí mo wà <laughs> a máa ń fowó ra lens tá a máa ń fi sójú even if it's dangerous but we still like it. pẹ̀lú ojú yẹn bẹ́ẹ̀ ni pẹ̀lú ojú yẹn. Eh, ṣé nínú ààrẹ ṣé ojú ẹ wá jojú àjẹ. Ah, kò jojú àjẹ ojú olówó ni o. Eh, eh. <laughs> ẹ ṣe ẹ wò kò ní jù báyìí lọ gbogbo ẹ̀yọ́ ọmọ nàìjíríà ọ̀rọ̀ ẹ̀ ti gbọ́ ẹ jọ ẹ bá wa ràn wọ́n lọ́wọ́ káwọn èèyàn tiẹ̀ fi lè mọ̀ pé ah ohun tí wọ́n gbé wá sílé ayé kì í ṣe pé wọ́n lẹ̀ ẹ́ mà ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ọmọ nàìjíríà ẹ̀ wọn ò tí ì ṣe nǹkan kan fún yìí o ṣùgbọ́n a fẹ́ dúpẹ́ kalẹ̀ wípé wọn ò ṣe ẹ̀dúpẹ́ lọ́wọ́ wọn. mo dúpẹ́ lọ́wọ́ yín o ọlọ́run á bá mi bùkún yín ọlọ́run á sì bá mi bò yín láṣìírí ẹ ṣeun gan mo dúpẹ́ ọlọ́run á ràn yín lọ́wọ́ o. ẹ wá wá dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ Nígbàtí tẹlifíṣàn kẹ́ dúpẹ́ lọ́wọ́ ọ̀gá àgbà iléeṣẹ́ tó bá mọ̀ pé àwọn náà máa ṣe kíni àwọn náà máa kàn sí ẹ bá dúpẹ́ lọ́wọ́ wọn ọ̀gá àgbà mo dúpẹ́ lọ́wọ́ yín o mo dúpẹ́ lọ́wọ́ Nígbàtí tẹlifíṣàn ẹ ṣeun gan-an ọlọ́run á ràn yín lọ́wọ́ o ọlọ́run bá mi bọ́ nílẹ̀ ẹ ṣeun ẹ tún bá wa bẹ àwọn ọmọ Nàìjíríà pé kí wọ́n ràn yín lọ́wọ́ bóyá. ẹyẹ ọmọ Nàìjíríà rere ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run ọlọ́run á bá mi bùkún yín ẹ jọ̀ọ́ ẹ ràn mí lọ́wọ́ láyọ̀ lórí àwọn ọmọ mi láti kàwé. ọ̀rà ẹ ṣeun kò ní jù báyìí lọ lọ́jọ́ títí ni mo máa sọ orúkọ tèmi ò yí padà Abíọ́dún Ọmọkàndé lórúkọ tèmi ẹgbọ́n o àríṣe hmm, láríkà àríkà ni bàbá àrègùn gbọ́ nǹkan tó bá ṣe lónìí yóò di ọ̀rọ̀ ìtàn lọ́jọ́ ọ̀la ẹ ràn wọ́n lọ́wọ́ bí ẹ bá ṣe ń ràn wọ́n lọ́wọ́ ọlọ́run náà sì kíni ọlọ́run á ràn yín lọ́wọ́ ẹ hmm, ẹ ká fi ilé náà ká fi kí ọlọ́lá wa ọba àlù lọrin ṣéèw ṣéèw ṣéèw wọn pé àwọn náà nífẹ̀ẹ́ ẹ nígbà tí ẹ dákun ẹ yín tẹ́ bá súnmọ́ bàbá jẹ́ kí bàbá jẹ́ kí wọ́n ran ìyá ààfin wa jẹ́ kí wọ́n ràn wọ́n lọ́wọ́ àgàgà àwọn ọmọ wọn ẹ dákun jẹ́ kí wọ́n ràn wọ́n lọ́wọ́ àmọ́ wípé ẹ̀mí àwa ní ìpínlẹ̀ Kwara ní Ìlọrin wa níbi bí ẹlẹ́yinjú àánú ni wọ́n wọ́n lè pàṣẹ fún àwọn kọ̀ọ̀kan wípé ẹ̀yà ẹ̀ràn lágbájá lọ́wọ́ ẹ̀ràn lọ́wọ́ ẹ̀ràn lọ́wọ́ ẹ̀ tún wá gbọ́ gbogbo ẹ̀yin tẹ́ nílé ìwé ẹ dákun ẹ bá wa ràn wọ́n lọ́wọ́ kò ní jù báyìí lọ lọ́jọ́ tuntun ni ó dàbọ̀.